sulawok tradomedical international nigeria limited a ní àwọn egbòogi àkànṣe tá à ń gbé jáde lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti wà lórí lórí ètò títà àti pínpín káàkiri fún gbogbo ibi tí ó bá yẹ kí wọ́n ti tà àti àti tó ń fojúsọ́nà fún alágbàtà lọ́kùnrin àti lóbìnrin fẹ́ni tó bá ṣe tán tó bá kójú òṣùwọ̀n tó lè tó lè bá wa tà á tá a bá ríra tá a bá jọ sọ̀rọ̀ àsọyépọ̀ à ń ṣe oríṣiríṣi egbògi mo sọ fún yín mo láǹgbé oògùn kájáde tá à ń pè ní àlùjó àlùjó gángan àtẹ̀kálẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ó wúlò fún ọkùnrin àti obìnrin olómi wà olómi wà ọlọ́tí wà ètò ní akọ́líkì díẹ̀ ń wà bẹ́ẹ̀ náà la ń ṣe lawafin olómi à ń ṣe lawafin oníhóró oní oníhóró tó jẹ́ pé jẹ̀díjẹ̀dí ní ṣiṣẹ́ fún iṣẹ́ fẹ́yìn ìdọ́dún ọ̀pẹ́yìn àbíyàn ní infection tàbó tiẹ̀ ní toilet diseases àbíyàn wojú ọlọ́run fọmọ ó lè lò ó àbíyàn òrorun sùn déédéé oríṣiríṣi à ń ṣe oògùn tọ ṣúgà tá a pè ní sulafin tea àti ṣe lóríṣiríṣi ó ti wà ní oníwóró ó ti wà ní capsule a sì ṣe oògùn apasi hypertension controller ẹ̀rí tó wà fún ẹ̀jẹ̀ ríru tàbí ẹni àrùn ọkàn àrùn ọkàn yòówù tí ì bá ṣe tó bá ti bẹ̀rẹ̀ sí nílò ó ní àlàáfíà bẹ́ẹ̀ náà ni a tún ti ń gbé àkànṣe gbòógì jáde tí a pè ní oògùn ibà ibà yòówù tí n bá ń ṣe ọ nílẹ̀ Yorùbá ìbàjò ní ìbàrún ní ẹ̀ẹ́dẹ́tẹ̀ tó jẹ́ pé ó ṣiṣẹ́ fún ibà táífọ́ọ̀dù yẹ́lò fifa ibà kójúpọ́n ibà jẹ̀dọ̀ jẹ̀fun jẹ̀dọ̀ tá ń pè ní táífọ́ọ̀dù ibà kójúpọ́n tá ń pè ní yẹ́lò fífà egbògi wa yìí ṣiṣẹ́ fún ó tún ṣiṣẹ́ fún ibà tí ń jẹ̀dọ̀ nìkan tí wọ́n ń pè náà ní virus torí egbògi yẹn ó ní antivirus inú ó tún wá ní egbò ó ní nǹkan tí máa ń gbé sójà ara tí ń gbé eró tí sójà ń pè ní immune booster ó ń jẹ́ kí sójà ara kó lágbára débi pé ibà ibà tó bá wà lára ẹnìkan kò lè tara ẹnìkan bọ́ tiẹ̀ sójà ara yìí tún ń ṣe olùgbèjà fún ara tí egbògi yìí ń tí ń ràn lọ́wọ́ láti dìde nú ara èèyàn láti má jẹ́ kéèyàn ò ní ìgbóná kòkòrò gbóná àbó wà nú ẹ̀jẹ̀ tiẹ̀ tẹ́lẹ̀ ni tàbí ibà yòówù tí ibà ṣe bóyá ibà malaria ni ibà ẹ̀fọn tó bá ti bẹ̀rẹ̀ sí nílò sójà tí ó gbé sí ọ lára tẹ̀fọn bá jẹ́ ẹ̀fọn yìí ní lágbára láti dúró nú ẹ̀jẹ̀ rẹ wàá gbọ̀n mọ́ wàá tọ̀ mọ́ ẹ̀yọ́ ni wàá ṣe mọ́ gbọ̀nsẹ̀ ni kò ní dọ̀ láàmú ẹ rí bí àwọn èèyàn wa bí wọ́n ṣe ń ra wìtìwìtì náà ni wọ́n ṣe ń fògo fọlọ́run ẹ̀yin èèyàn wa oògùn náà rèé o a pè ní one stone covid herbal capsule one stone covid aka aba capsule ẹ ẹ ó wà ní wóró ìwọ tí ọba máa ń ní ìpèníjà nípa ibà ní gbogbo ìgbà àárọ̀ ìwọ ló wò pé wá lórí aago tó sọ fẹ́ lòmíì bó bá ṣe rí sẹ́mi pé tí ògùn èèyàn bá dáyàn lójú kò ní í fi gbárí a tó ń rọ ìjọba àwọn ìjọba wa gbìyànjú tọ́ra àwọn náà wọ́n pè wá pé oògùn ìbílẹ̀ wọ́n fẹ́ fún ibà tí ń da ayé láàmú nísìn a sì wá gbé èrò kalẹ̀ a bí àwọn bàbá wa bí wọ́n ṣe ń tọ́jú ara wọn nígbà wáṣẹ̀ òun la fi gbé egbò jáde kò ní egbògi òyìnbó kankan nínú rárá oògùn ìbílẹ̀ ni kò dẹ̀ kò sì ní ìtànpẹ̀ ní side effect tá a lè pé téèyàn bá lò ó bóyá inú ọmọ ọrùn o tàbí tó bá lò ó yóò yóò yóò tó a máa rẹ̀ rárá o egbògi yìí tó ń ṣiṣẹ́ fún ẹni tí ó bá ní ìpèníjà bóyá ń fura pò ń fẹ́ nítọ̀ ṣúgà tẹ́lẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí ní lò torí ọ̀pọ̀lọpọ̀ apadà rí apadà rí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí ń dàwọn yẹn láàmú láyé sí tí ó gba ayé kan báyọ̀ bí ìtọ̀ ṣúgà ẹ̀jẹ̀ ríru tí fúnpá máa ga ìbàlẹ̀ lòmíì ní àtìgbóná tó hu gbogbo ẹ̀ sí lára tó ní nǹkan ni pé tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní lo one stone covid pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run sì jọba yín lára mu ó ṣiṣẹ́ fún gbogbo ibà yòówù tí ibà ọmọdé lè lò àgbàlagbà lè lò kódà aláboyún tí ọba ti tó bí oṣù mẹ́ta mẹ́rin márùn ó lè lò ògùn bá ní toró wà fún tí ń bẹnu aláboyún torí ibà wà lára àwọn àrùn tí mo sábà dábàá aláboyún láàmú tó aláboyún náà lè lò ó ọkàn ní ètò lórí ẹ̀ bí ó ṣe lò ni àti gbèdéke bí ó ṣe lò ẹ̀yin èèyàn wa ọmọdé lè lò àgbà lè lò ẹ̀yin èèyàn wa fáfàní bá fẹ́ rí mi mo sọ fún yín pé Ògbómọ̀ṣọ́ mo wà a ní iléeṣẹ́ káàkiri a ní iléeṣẹ́ ní Èkó ní Abraham Adesina shopping complex ní onípaanu number fifty eight la wà lẹ́kọ̀ọ́ a sì wà ní ọlọ́nṣogo nílọrin lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Sàràkí a wà ní Ògbómọ̀ṣọ́ ní làkàókété baálẹ̀ jẹ́rù nílé alága lógbómọ̀ṣọ́ ni mo wà ibẹ̀ ni mo gbé ibẹ̀ ni mo tẹ̀dó sí ẹ̀yin ẹ̀yẹn wa ẹ máa bá wa ká lọ lórí ètò yín ètò wa ìgbà wáṣẹ̀ ẹ lè wo Instagram wa ìgbà wáṣẹ̀ ẹ lè login oní Facebook wa ìgbà wáṣẹ̀ náà ni àmọ́ tẹ́ bá fẹ́ máa fọkàn bá wa lọ ní YouTube ẹ lọ sí Adùn Àṣà TV Adùn Àṣà yẹn ibẹ̀ ni ẹ ti lè máa fọkàn bá wa lọ Adùn Àṣà yẹn tẹ́ bá tẹ́ bá ti débẹ̀ gbogbo ohun tá à ń ṣe tẹ́lẹ̀ àwọn àwọn àwọn fọ́nrán tí mo ti ṣe jáde gẹ́gẹ́ bí ìtumọ̀ àlá àtọ̀nà àbáyọ àwọn ìwúlò ẹranko àwọn àṣírí owó mo ṣèwé jáde ìwé tá à ń pè ní àṣírí egbògi ìmọ̀jìnlẹ̀ bàbá wa mo ṣèwé oríṣiríṣi jáde kẹsẹ̀tì oríṣiríṣi wà ìmọ̀ ara wọ̀ gbogbo àwọn òye àwọn egbògi bẹ́ẹ̀ ṣe lè ṣe bẹ́ẹ̀ yẹn bá jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá wà bá ní ìpèníjà oríṣiríṣi àmọ́ fáfàní ni wọ́n fẹ́ rí mi fún ọ̀pọ̀lọpọ̀ àlàyé àti ìbéèrè tàbí bóyá ó ní ìpèníjà nípa ìrìn àjò ayé rẹ̀ bóyá ayé òjò ọ̀rọ̀ náà lọ bóyá kò tiẹ̀ jòrò ó kójọ bóyá kò gbádùn nù ara ni bóyá àìsàn tó ń ṣe ó fura sí pé ó fọwọ́ kan jàmá ẹ̀yin yẹn wa ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní orí aago mi oh eight oh three three five eight zero six six four oh eight oh three three five eight zero six six four lẹ́ẹ̀kan sí ẹ pè zen number mi oh eight oh twenty forty fifty nine fifty four oh eight oh twenty forty fifty nine fifty four ó dìgbà kan náà o. ama bara